أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run tó tún fi àsìkò ń gẹ́ kí a tún lè jókòó ní àsìkò yìí ọlọ́dàkùn tó àgbárí ìbádà fún wa àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad kí ọkẹ́ kí ọgẹ́ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn yóò tọ́wájú rọ̀ mọ́ Islam tí ó fi jẹ́ ọgbẹ́ èdè fọ́lọ̀ jáde wà nínú wọn a ti wà lórí gbólú ọlọ́ọ̀bà àlèkíọlá tí ó sọ fún wa nínú Suratul Fatiha ipe iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́run àìkẹ́ gbogbo láàmà sí ó nìkan ṣoṣo ti dé àmà wá ìrànlọ́wọ́ rẹ̀ àwa wà lórí ìfesí tí ń bẹ fún ọkàn ẹlẹ́ẹ̀kẹtàlá tààpì ní al-muraqaba mímọ̀ sọ ìwọ ọ̀tọ́lọ́run mímọ̀ sọ tọ́lọ́run ọba àlekè ọlá àríáyà mímọ̀ sọ tọ́lọ́run ní gbogbo àsìkò tí abẹ́fẹ́ ṣe nǹkan lábẹ́rẹ̀ sọ ọ̀rọ̀ tó pọ̀ nípa pé ìsọtọ́lọ́run yìí ọ wà ń bí kéyìí tún máa sọ iṣẹ́ tí bá ń ṣe kí nǹkan bàjẹ́ ogun tí ń ba fẹ́ jẹ́ kó wọ́n bá iṣẹ́ jẹ́ lọ́wọ́ àwọn sọ̀rọ̀ di wípé ẹni tó bá jẹ́ onímọ̀ ṣẹ̀ríà ọgbọ́dọ̀ mọ́ máa lo ìmọ̀ tí ó mọ̀ kọ́ bá jẹ́ ìbálẹ́jọ́ ọbú lé lórí jọmìnà kìyàmọ̀ àìsí mú ẹ̀rí tọ́pọ̀ wà lórí ẹ̀ ní àná àti àwọn èèyàn kan tí wọ́n kọ̀ọ̀kan sí pé àwọn ti nǹkan fún ọlọ́run ṣùgbọ́n ìṣe tí mi ni ìfèsí a wá sí yẹn kò ní jẹ́ kí wọ́n ní ládàá kankan lórí ẹ̀ níjọ́ ìgbìnà lè kìyàmọ̀ àìsí ẹmú ẹ̀rí náà wá lẹ́gbàá náà la ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbọ́dọ̀ mọ ti fáàrí pẹ̀lú iṣẹ́ rẹ̀ bó tilẹ̀ kọ́ pọ̀ tó ọgbọ́dọ̀ mọ̀ yí pé ṣíṣe tó torí ẹ̀rọ jẹ́ pé ọ̀ràn yẹn ní kọ́mọ fojú kéré sí ara rẹ̀ ní òfin wa gbẹ̀sán ńlá lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá. torí ẹ̀rọ jẹ́ pé ọlọ́run ọba àlekè ọlá níbi àwọn sẹ́ẹ̀rì tẹ́tà ń ṣe tá a bá ti ń ṣe tán ọ̀fẹ́ ká tún ọ̀tọ́rọ̀ àforíjì lọ́dọ̀ òun torí kùdìẹ̀kùdìẹ̀ tó bá tún wà ń bẹ̀ kò fi lè jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá nínú ẹ̀ náà ni hajj

tòótí bó ti jẹ́ ìfẹ́ ti bá àràfá tọrọ ọ̀pọ̀lọpọ̀ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run jẹ́ kí iṣẹ́ yín kọjá àtẹ́wọ́gbà í túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ jọrọ ẹ̀ lójú pẹ̀lú iṣẹ́ tí bá ń ṣe ní iṣẹ́ ẹ̀tọ́ nínú ìta lánàá òun náà ní pé lẹ́yìn téèyàn bá ti tán tó ń tí bó ṣe pé ó ṣe tahajjud ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn ò ṣe tí wọn ò jíṣẹ́ ìyẹn ìkírun láàrin òru ọlọ́run tí wọ́n bá sọ̀rọ̀ nínú suratu Zariyat ọlọ́run ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون سورة الذاريات آية 15 ستدي 18 ọlọ́run ní àwọn tí a bẹ̀rù ọlọ́run innal muttaqina fi jannatin wa uyun wọ́n wà nínú àjẹ́nà ọgbà àjẹ́ra àti àwọn akérèmọdò tí ọmọ sàn níbẹ̀ tí ọmọ jẹ́ ìdùnnú fún wọn ákìdí iná máa átáhùn rọ́bùn nítọ́lọ́wọ́ bá alékẹ́ ọlá tó ṣe fún wọn wọ́n ma ma gbámú yọ́ wọn lọ́wọ́ ináhùn káàmù pàbíládà alìkàmọ̀ sí ti òun náà ní dáadáa tí wọ́n ń ṣe láyé ìtọ́lọ́ọ̀bà àlejò ọlá ń fẹ́ òun náà ni wọ́n ń ṣe kánú kọ́lílá mìíràn lẹ́yìn máa yà jẹun ọlọ́run ní àsìkò díẹ̀ ní a fi omi yẹsẹ̀ fìrú lásìkò sáàrí wọ́n dùn ní mẹ́yìn ìtọ́rọ àforíjì lọ́dọ̀ ọlọ́run àsìkò sáàrí yẹn láti bí sahara láti bí idán ni sẹ́ẹ̀mọ̀ pé idán fẹ́rẹ́fẹ́ ní máa rí ìgbà tó bá wọ ara èèyàn ní mọ̀ fọ́lọ̀n sàánú wa bó jùlọ wọ̀ láà àsìkò sáré ìmọ̀ tètè yára ara máa ń le ìsì máa ń gbádùn oorun pọ̀ ju àwọn àsìkò yòókù lọ torí ẹ̀ ló jẹ́ pé nínú àmì mùnáfìkì nínú ẹ̀sìn wa yìí lọ kásùbà ìjàmá àmì mùnáfìkì nìyẹn torí ọmọ gbádùn oorun kò ní fẹ́ dìde àsìkò sàárì yẹn àwọn ẹni ọlọ́run àwọn wà máa kún fún títọrọ àforíjì tó ti bó ti jẹ́ pé wọ́n tún ti yẹn náà fìlà láàrin òru ó tún máa tọrọ àforíjì àti iṣẹ́ wa tá a bá ń ṣe ọ̀gbọ́dọ̀ jẹ wá lójú ẹni tíṣẹ́ bá jẹ́ lójú iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ nìyẹn ayé ń ta

وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم آيات قال مزمن من ولا كان ọlọ́ni wa máa tuqaddim olè àwọn fòsìkún nǹkan yóò tó bá jẹ́ tẹ́ẹ̀rí tẹ́ẹ̀sì síwájú fúnra yín tẹ́ẹ̀rí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́run

ọba tí forí jẹ̀dá ni aláàánú ni ọlọ́dàkùn ṣàforíjì wá ṣàlékún àánú fún wa wọlá tòrè wọlá àánú rẹ̀ àìsí mẹ́nu bá aládàá náà yìí pé èèyàn bá ti dáwà tó ṣe ìpèkè sójú ọ̀nà tọ́lọ́n wá tó kọ́ jẹ kọ́ jọ kó sí káwọn tí ó ń ṣe dáwà kó sì gbà kó lè tún máa ṣe ìpèkè torí pé àṣẹ tọ́lọ́n pa ànábì sallallahu alaihi wasallam nìyẹn gbà tọ́lọ́n sọ pé idha jaa nasrullahi wal fath ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا Ọlọ́run ní rẹ̀ òjíṣẹ́ Ọlọ́run nígbà tí àrùn sí Ọlọ́run tó bá dé bá ọ tó bá dé bá yín lórí dáwà yìí tọ́lọ́run wá pé kí ọwọ́ yín ọ̀tẹ̀ ìlú Mẹ́kà tẹ́ẹ̀sì wá rí Islam Islam Islam

tó lẹ́tọ̀ sí tó sì wo iṣẹ́ ara rẹ̀ tó ń ṣe láti fi wá ojú orí ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ tó sì mọ̀ pé ẹ̀mí òun ìmọ̀ ń ṣe àti ètò irú ẹni bẹ́ẹ̀ kò ní yẹ kò gbò ọgbọ́dọ̀ máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run bá nìkẹ́ ọlá ó sì jẹ́ pé yọ ọmọ máa tún ṣe sí níwájú ọlọ́run pẹ̀lú eléyìí láti parí agbọ́nni ẹlẹ́ẹ̀kẹtàlá nínú ìfesí tó gbọ́dọ̀ mọ́ wà fún ọkàn lára pé ń sin lọ́hùn táǹkà dín ẹ̀fọ́ náà bá gbogbo àtàbá ń ka Suratul Fatiha yìí pé iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́run nìkan ṣoṣo ìrẹ́ láàmà sí wọ́n nìkan ṣoṣo láàmà wá ìrànlọ́wọ́ ẹ̀ agbọ́nni ẹlẹ́ẹ̀kẹrìnlá òun náà ní táǹkì ní al-muraqaba àlìmùráqàbà ní máa sọ ìwọ ọlọ́run ní sọ ẹ̀sìn wa ká máa sọ dáadáa ọjọ́ tó ṣe pàtàkì inú ìṣesí ọkàn Ibn al-Qayyim ọ̀sọ̀nù Madariju Salikin ó nínú àwọn ipò ipò tí ń bẹ fún lọ́lọ́run ó ní ta àgbàlérò pẹ̀lú mùrákábà yìí ó náà ni dawamu ilmi al-abdi wa tayaqqunihi bi ala zahirihi wa batinihi ẹrúsìn ọlọ́run yóò máa ṣe mùrákábà pẹ̀lú pé yìí pé ọlọ́run èyàn gbọ́dọ̀ ma mọ̀dájú pé ọlọ́run ọba àlekè ọlá ọkàn èyàn gbọ́dọ̀ máa mọ̀dájú pé ọlá rí gbogbo ohun tó mú ṣe ní kọ̀rọ̀ àti gbangba tí bá ti wá mọ́ ìmọ̀ yìí tó ti ẹ̀mí rẹ̀ mọ̀rọ̀ ńlọba tí ń sọ gbogbo ẹ̀dá tí ń sọ ikú ọmọ tí ń ṣe ọlọ́wọ́ bá ti ń wo gbogbo ẹ̀dá ó sì ń gbọ́ gbogbo ohun tí ẹ̀dá ń sọ lẹ́nu ó sì rí gbogbo iṣẹ́ tí ẹ̀dá ń ṣe ní gbogbo àsìkò ní gbogbo ògbà ní gbogbo wákàtí kódà ìwọ̀nba àsìkò téèyàn fi nílò kìnnìmílọ̀ ilẹ̀ ọlọ́run mọ tó ń tọ̀ ní kálukú ń sọ àti tí ń ṣe ẹ̀yìn yóò wù tọba ti wá fọ́nu fọ́ra kó ń bi eléyìí ó ti jìnà sí ìṣesí ẹ̀ńtọ́ mọ ọlọ́run láti sọ wípé bí o ti ẹ̀bá ìsìláàmù mu láti wípé ká máa wẹ ọlọ́run bá mọ́ nígbà tá a bá wọnú ilé ìgbọ̀nsẹ̀ kì í wá ti fi kọ́ wá gbàgbé ọlọ́run nínú ọkàn rẹ títí tó fi jáde ó sì máa rántí ọlọ́run bá àlejò ọlá òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọjà tó yẹ pé tó bá jáde kúrò nílé ìgbọ̀nsẹ̀ tán yóò sọ pé gbòfúrà náà ìrẹ̀ ọlọ́run tàbí kò fún mi o torí láwọn àsìkò yẹn àní máa yí ẹnu pẹ̀lú àdíkìrì ṣùgbọ́n síbẹ̀ náà gbọ́dọ̀ bá gbé ọlọ́run ẹ ń bá ní mọ̀rọ̀ kábà lára yọ ọmọ rántí ọlọ́run ní gbogbo ìgbà gbogbo àsìkò ọlọ́run bá lékè ọlá ń sọ fún wa inú súrọ́tù Ala Imran ọlọ́run ní inna Allaha la yakhfa alayhi shay'un fil ardi wala fis samaa láyá fa alẹ́ iṣẹ́ ohun kíníkà kan ọ̀pamọ́ fún fil ardi yálà lẹ́ẹ̀lẹ́ ní wàlà áfi sàmà kódà ń bi sàmà kò sí kankan tó pamọ́ fún ọlọ́run bá àlìkẹ́ ọlá ìmọ̀ rẹ̀ kárí gbogbo nǹkan mùrọ́kábà ń bẹ fọ́lọ́ mùrọ́kábà náà gbọ́dọ̀ máa wà ní ọkàn wa ìkẹ́ ọlọ́run ní rọ̀kì ọba tí ń rí tí ń rí wájú tí ń rẹ́yìn tí ń rí gbogbo nǹkan tí ń rí kọ̀rọ̀ wa tí ń rí gbangba wa ọlọ́run bá tún sọ fún aláyé ní inú Kùránì náà sínú Suratul Baqara ayà 235 ọlọ́run ní wa'lamu anna Allaha ya'lamu ma fi anfusikum fahadharu ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ nìyà ẹ̀yin mọ́mí ní òdodo ẹlọ́mọ̀ pé ọlọ́run bá alékẹ́ ọlá ọmọ tí ń bẹ ọlọ́run ẹ sọ́ra fún ẹ̀ṣẹ̀ ọlọ́ọ̀bá àlekíọ́lá ọmọ tí ń bẹ́nu ẹ̀mí rẹ inú tó ṣòro jù fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn láti mọ̀ náà ní tí ń bẹ́nu ẹ̀mí ẹnì kejì ọlọ́ọ̀bá nìkan ṣoṣo ńlọ́mọ̀ o lè béèrè ókọ rẹ̀ kọ́lá Abdullahi ló ń jẹ́ sí ìsís Abdullahi ṣùgbọ́n tí wọ́n wà mọ́ tí ń bẹ́nu ọkàn rẹ̀ o lè gbóúnjẹ kalẹ̀ gbogbo ta lọ́jẹ́ kó lóun ni tí èyí sì tó ń lọ jẹ́ ọbẹ̀ ìfẹ́ òkú lọ fẹ́ ṣe fóun òun ló ń jẹ́

ẹlọ́ọ̀mọ̀ ikú ọlọ́ọ̀bá ọmọ tí ń bẹ́ nú ẹ̀mí yín ìtẹ́ ẹfẹ́ ṣe ọlọ́mọ̀ fáhádàrú ẹyà sọ́ra fún ìyá ọlọ́run ọlọ́run tún sọ fún anú 52 ọba tó ní ìsọ gbogbo nǹkan ni nípa sísọ ń pa tó nímọ̀ sí ọlọ́run tó ń sọ fún wa suratul hadid àyà kẹrin ọlọ́run ní wa huwa ma kuntum wallahu bima ni gbogbo ibi ó sì nímọ̀ sí gbogbo ó sì rí nàrí gbogbo ń sẹ́ pátápátá ń sẹ́ orí nàrí ntẹ́ ń sọ lọ́rọ̀ ọgbọ̀ ntẹ́ ẹ̀ sọ jáde tẹ́ ẹ̀ sí ìṣe tí ń bẹ́nu ẹ̀mí yín kùgbù ẹ̀ lọ́mọ̀ ọlọ́run tún sọ fún wa ní Suratul Baqara ah, sọ fún wa ní Qur'an bákan náà Suratul Ghafir aya 19 ọlọ́run bá àlejò láń sọ pé ya'lamu kha'inatal a'yuni wa ma tukhfi sudur jàǹbá tójú ọlọ́run mọ́ ojú àwọn ti jàǹbá tó yẹ pé ọ̀tọ̀ níbi ọyẹ owó ọ̀tọ̀ níbi tí ọmọ wò ìdí ọ̀yẹ owó tó wò ẹn tó ń ṣẹ́jú sí ọlọ́run ti mọ ìdí ẹ̀ tí mi yà á lámùkọ́ iná tala ayú ni ṣíṣẹ́jú pẹ́rẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìdàmbá sọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá fojú ẹ̀ ṣe ọlọ́mọ wọ́n máa tó fi sòdó bẹ́ẹ̀ náà ni ti gbáyà tó ń fi pamọ́ ọlọ́mọ inú àdíṣe kan tó gùn àti kààlọ náà tẹ́lẹ̀ imam bukhari gbà wá látọ̀dọ̀ abu huraira ọlọ́nkọ yọ́nú sí imam muslim ó ń gbà látọ̀dọ̀ umar bin khattab ọlọ́nkọ yọ́nú sí ó ní jibril wá bá nabi wa sallallahu alaihi wasallam ó wá bẹ̀rẹ̀ sí béèrè nípa òjíṣẹ́ ọlọ́sọ̀ sọ́là wà á dá lóhùn ìpé ní ti ń jẹ́ ìsáàd anta abudulayi káàdínàkà tàràhù fàyín lámtàkùn tàràhù tó rí ọba ti ẹ̀jẹ̀ pé ojú rí ọlọ́run báyìí fàyín nàhù yàrá kà ọlọ́run ọba fàyín yẹ ni oní mọ̀rọ́kábà mọ̀rọ́kábà àtọ́lọ́run pé ọlọ́run bá lè kíọ́lá orí gbogbo ń tà ń ṣe ó sì nímọ̀ sí gbogbo ẹ̀ ẹlẹ́ẹ̀kejì mọ̀rọ́kábà sọmọ ẹ̀dẹ́ ènìyàn àǹtá àbúdà láàkà ànàkàtàrà ṣùkọ́ ọmọ sí ọlọ́run bí ìgbà tó yẹ pé orí ọlọ́run bàbá ìgbó ní wá sọ bí ṣe ń kírun ẹ̀fẹ́ tù láti rí nìyẹn

ó ṣe é ṣe kí ọ̀rọ̀ ọmọ yìí dáadáa ẹni tó ṣe pé ọfẹ́ ṣiṣẹ́ ni àbọ̀fẹ́ gbé nǹkan ni ọfẹ́ sọ̀rọ̀ ni gbogbo ẹ̀ fi ń sọ kí ni jẹ́ ìyọnu tọlọ́run ìyọnu ọlọ́run ní ọ̀kọ̀kọ́ ronú lọ tó ń fẹ́ sọ yìí tó wọ́n bá ìyọnu ọlọ́run bẹ̀ iṣẹ́ tó ń ṣe yìí tó ń fẹ́ ṣe yìí tó wọ́n bá ìyọnu ọlọ́run bẹ̀ àìṣeṣẹ́ àìsọ̀rọ̀ ń bí tó ń rí ìyọnú ọlọ́run níbi àìsọ̀rọ̀ yẹn ẹ bá ń sọ ti ọlọ́run tó ń sọ ìdájọ́ ọlọ́run ní gbogbo ìgbésẹ̀ rẹ̀ kọ̀ọ̀kan ọlọ́run fúnra ara fún nípa ìgbésẹ̀ rẹ̀ ti bá ń gbé ọlọ́run ní jẹ́ ó gbé ìgbésẹ̀ òjì torí pé bá pawá fún wa ni fún ilé ayé wa wa gbogbo ohun tó sì ní ká mọ̀ ṣe tí fún wa ni rẹ̀ yóò wúlò àǹfààní ọ̀rẹ́ ọ̀sẹ̀ rí sí wa ní ayé àti ní àlìkìyàmù nígbò ní ká má ṣe sìnà tí wọ́n ti ń sọ ìwọ ọlọ́run tó ṣe gbogbo aburú ti ń bẹ́ ń mímọ́ ṣe sìnà ọlọ́dọ̀ rẹ dé ọlọ́run ti dáàbò ọ́ níbi aburú

sójú ọ̀nà àwa atọ́lọ́m àwa gẹ́gẹ́ láàmà tọ́ wọn sọ́nà lórí àlámọ̀ yìí wọn kọ́lọ̀ndà búrúkà àmúsọ sàlékún ìtọ́sọ́nà fún wa ìdáàbòbò ọmọ wà fún múmi ní òdodo lókùrú wà tọ́wáyé kó ti ń sọ ìwọ ọlọ́run fún gbogbo ìgbésẹ̀ rẹ̀ àti gbogbo nǹkan bá ń ṣe apá kan nínú àwọn onímọ̀ ẹ̀yọ́wù tó bá ti lè jẹ́ ipé mọ̀rọ̀ kábà ìmọ̀ sọ ìwọ̀ ọlọ́run iní ń bẹ fún lórí gbogbo àlámọ̀rí tó sì ń ṣe déédé lórí ẹ̀ kò sí ìṣẹ́jú kan tí ó bọ̀ fún nípa mímọ̀ sàkíyèsí ọlọ́run ọlọ́run bá àlejò ọlánìkan ní ọmọ sàkíyèsí ní ọmọ bẹ̀rù ní gbogbo àsìkò tó ọba ṣe pé

ta lọ̀rẹ́ ọlọ́run wàlíyú ọlọ́run náà lẹ́ni tó súnmọ́ ọlọ́run ẹn tí ń ọlọ́run ẹn tó ní mọ̀rọ̀ gbogbo tó bá fẹ́ sọ ọlọ́run tó gbogbo tó bá fẹ́ gbé jùlẹ̀ yọ́ sọ ọlọ́run ọba yọ́ sọ tó gbé jùlẹ̀ nǹkan méjì bá da yóò tún wò pé èwo ọlọ́run bá nú jù méjèèjì bá ti náà pé ìbáàdà ta ṣe fọ́lọ́ntàn pé wá ìyá kanúsẹ́yìn eré ọlọ́run nìkan láàmú sí sísìn ọlọ́run táǹkì sílọ́n pọ̀ ní gbogbo àsìkò kọ̀ọ̀kan múmi ní òdodo ní ọ̀wà sọ ìwo ni yóò pé òun jù yóò ní ládájú ṣé kó o fún yàn ní sára kọ ọmọ jẹ́kẹ́ nìkan kó mọ̀ kó o fìfí lé lọ ńlọ́dájú ni àbí nínú àwùjọ tó rí pé òun yìí ti sára ń bẹ̀ ọwá ṣe kí wọ́n fi rí kí wọ́n lè máa pọ̀ sí rẹ̀ Ọwụwa awo èwo ní ó pé èwo ló ní ládájú lọ́dọ̀ ọlọ́run lóòdù wá mọ èwo ló ṣe yọ kó fún rẹ lọ́jọ́ ike tá náà tí ń lọ́dà jù ní àdúgbò fún aráàta kí èsì rẹ gbé méjèèjì bá fún rẹ sàrà pọ̀ bá fún aráàta ọkàn sàrà lásán ni. ẹnìkan ń bẹ wọ́n wá bùkátà sówó tí ó fi ra tí ó fi kún owó rẹ̀ tí ó fi ra màtí tí ó fi mọ̀ sí jẹ́ ẹnì kejì ìyàwó rẹ̀ wà lọ síìtù kì í tí ìrówó san fún wọn ní òtí ìgbé wọn gbé sórí bẹ́ẹ̀dì ìwọlọ́wọ́ àwò wípé èwo ló ní ládájú lọ́dọ̀ ọlọ́run nínú méjèèjì ẹ̀rí pé bùkátà ẹni tó bá wá ń sọ ìwọ ọlọ́ ní gbogbo ìgbà ẹnìkan bá wá ń bá sọ sí ọ̀tá ọlọ́ọ̀bá sọ pé fàkọ́dí ádántùrú bẹ̀rẹ̀ harbi irú ẹni tí ń bá sọ táwọn mo ti kéde ogun fún rẹ níbẹ̀ èmi ní bàjá wà máa taqarraba ilayya abdi bi shay'in ahabba ilayya mimma aftaratu alayhi kọ̀ wá sí gẹ́gẹ́ yóò fi jẹ́wà níjù lọ́dọ̀ èmi ọlọ́run tí ó fi súnmọ́ mi lọ́dà bíi kọ́ máa ṣe àwọn nǹkan tí mo ṣe lọ́rùn èèyàn lé lórí nǹkan àkọ́kọ́ nù wàlá yazalu abdi yataqarrabu ilayya bin nawafil hatta uhibba ẹrú mi kọ̀ wá níyà kò ní gbò tí ó tún máa súnmọ́ mi pẹ̀lú náfìlà tí ìfẹ́ wá dẹ̀ tí ó nífẹ̀ẹ́ rẹ̀ tí túmọ̀ tí mo ta bá fẹ́ di lẹ́yìn ìgbà náà lọ́sẹ̀ wá kan àwọn èèyàn àwọn àtigbọ́rẹ́ bàbá tún ti wá ń bẹ́ẹ̀ náà láti ti mọ súnmọ́ ọlọ́run sí àwọn míì wọ́n fi wọ́n mọ pàtẹ̀sùbá àfàlójú ayé ni wọ́n wọ́n wọ́n pàtàkì lórí

ẹ máa bówó ń bẹ̀ kọ́ sẹ́yìn náà tó sọ rí kò sínú kò á tò nínú àdìsí èyí ó ti tẹ́ ilé obìnrin owó kọ́ wá gbówà líyù kan ilẹ̀ nìkan ìlọ́sàdúrà kan àdúrà líyù kan lẹ́nìkan ní ń gbówó ńlé oúnjẹ nìyẹn oúnjẹ ló ń pè ní wà líyù yẹn wà líyù ọlọ́run fẹ́bùsù adùn àdìsí àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ ni ó wà nùsọ̀ Bukhari ọlọ́run bá alẹ́kẹ́ ọlá ó ní ẹrú sí mi yóò máa di wà líyù fún mi wà líyù náà ni ẹni tó jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ààyò ọlọ́run ẹni tó súnmọ́ ọlọ́run láti di wà láàyè yìí inú èdè lárúbáwá kí nǹkan ó súnmọ́ nǹkan ní jẹ́bẹ̀ ọlọ́run bá lè fi ọlá wọ́n sọ pé èèyàn máa súnmọ́ òun pẹ̀lú kọ́kọ́kọ́ máa ṣe ń tọ́jú ọ̀ràn yàn lé lórí lẹ́yìn ìgbà náà ó tó a máa ṣe àwọn náfìlà yóò tó máa súnmọ́ òun tí tó wọ́n fi fẹ́ràn rẹ̀ ọlọ́run wá sọ wípé fáìdá àbábùtùkù tó bá ti wá di pé mo fẹ́ràn ẹni tọ́jú ẹni tèmi kó ń tù ìgbọ́ràn rẹ̀ tí ó máa fi gbọ́ràn èmi ní ìdì ìtumọ̀ ẹ̀ náà ní pé tó bá jẹ́ tọlọ́run ni ó máa fẹ́ gbọ́ bí ì bá ti tọlọ́run eré àtìtì jìnnà sí i kí wọ́n máa sọ̀rọ̀ bàjẹ́ létí rẹ̀ kí lágbájá ṣe ń tí ọ̀dà nǹkan kan èèkọ̀ kìí sàmì kó o ṣe kò ń gẹ́ dáadáa àmì kó o ṣe kò ń gẹ́ dáadáa ni kí wọ́n máa sọ tó ṣe bá dà létí rẹ̀ ẹni tó sorí rẹ̀ kí wọ́n máa sọ létí rẹ̀ tó bá dìde pé ọ̀rọ̀ bú ni kò tètè di etí rẹ̀ ẹ sì wo àwa ẹ̀wọ̀n tẹ́bí òta gbénú lé oríṣiríṣi ìbàjẹ́ ní ọmọ ọlọ́mbẹ̀ àdìmọ̀ jókòtì àmọ̀ wò àmọ̀ gbọ́ wà bá sọ̀rọ̀ òun lẹ̀ ní yóò sẹ́rù bì yìí ẹni ọlọ́run tó bá súnmọ́ ọlọ́run tán ọlọ́run lòun lòun ó di ojú rẹ̀ tí ọmọ fìrí náà tó bá ti fẹ́ wo nǹkan ara hàn fi ìdẹ́ gbòjú kò bẹ̀ anábì wọ́n sálà fa ìnà lákàlì kúlá ò àlè kà sàníyà

ọlọ́kadà míì náà yóò gbé lẹ́yìn ó lè gbóbi méjì tí ó gbé sẹ́yìn bó gbógun nǹkan gan fìtí náà ni ká tó tún ápò gbé méjì bẹ́ẹ̀ náà nínú mọ́tò àjókòtìra wọn ọlọ́ndágun kọ́là wá o ọlọ́ndágun kọ́là wá o ẹni wọ́n fi ṣàpèjúwe àwùjọ wa yìí bí wọ́n sọ àjẹ́ pẹ̀lú ẹ̀ bí ilé bí sálángá bí ilé ni bóyá ni díẹ̀ díẹ̀ òní kan ti la bàbá lọ gan wá o ọba tún àwùjọ o ọlọ́run bá àlekí ọlá ọlọ́run lòun ó di ojú rẹ̀ wà níyù ọlọ́run ojú tí ọmọ fi rí na tí yẹ́pùsù bí hà àti ọwọ́ rẹ̀ tí ọmọ fi bá nǹkan mú lòun ó dì ìtumọ̀ kò ní fọwọ́ kan àti bá wà rí jìlà tí bí hà àti ẹsẹ̀ rẹ̀ kò ní rìn lọ́ọ̀bì kankan àti tí ó bá ìyọnu ọlọ́run bá lè kí ọlá mu wàyí ń sàálà ní làóòtì yànnà láti ní ẹbẹ̀rù ọlọ́run ẹ̀yin káàró òjíire ẹbẹ̀rù ọlọ́run lórí afẹ́fẹ́ yẹyẹ tẹrímúnì tẹ́ ń ṣe ẹ fi gbàgbọ́ tọlọ́run síbẹ̀ ẹjọ́ jẹ́ pé torí tọlọ́run lẹ́fi ń ṣe tẹrímúnì èyí tí ó sì yọ ọlọ́run ọba nù ni máa ṣe ẹ bá fẹ́ ṣe àtijẹ́ tẹ́ gbàládá ẹjọ́ kan yóò kú ó fi kò mí ti

wàyí ń sàálà ní làóòsì yánà tó bá jẹjẹ́ yí pé ọ̀tọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ ìmì ọlọ́run ń fún wọ́là yìí ní sàádà bí wọ́là yìí ní sàádà ní láwọ̀ ìdánà tó bá wá ìsọ lọ́dọ̀ ìmì ọlọ́run ń dáàbòbò ọlọ́ọ̀bá wá sọ pé wà máa tàrọ̀ dátú à ń ṣe so ọlọ́wọ́n bá sọ pé kò sí nǹkan kan tí mo máa ń ṣe anyún awá lé lórí tó tó anyún awá tí mo máa ń ṣe lórí ẹ̀mí múmi ní òdodo tọ́já mụmụ ọjọ́ múmi ní òdodo tèmi ní ṣe ń gbogbo gbà

inú rẹ̀ wà á máa dùn láti pé ah, ìtọ́lọ̀ mọ̀ ń pàṣẹ sí nǹkan dáadáa ni àwọn àǹfààní tọ́pọ̀ sínú ọ̀bẹ̀mẹ̀rẹ̀ ìtọ́lọ̀ ọba àlekọ́ láti ń kọ̀ fún ọdúnkọ mọ́ṣe à nǹkan burúkú mọ̀ ni àwọn àǹfààní tọ́pọ̀ tí ń bẹ́ẹ̀ bí mọ́ṣeré àti àwọn aburú tí ń bẹ́ẹ̀ bí so mùrọ́ kábà yẹn ìní ó jẹ́ ihe lè máa àǹfààní tí ń ọlọ́run àti wọ́n ti pé mọ̀rọ̀ kábà yìí ó náà ni mọ̀rọ̀ áàtùlù kọ́lìbì límùlá àbátìlẹ̀ hàpì máa kú lè kátọ́ra tí ń wà kátọ́wà ó ní náà ni kọ́kàn ọmọ èdè ènìyàn kọ́ máa sọ ìwọ̀ ọlọ́run yọ́ máa sọ òfin ọlọ́run tí kú lè kátọ́ra tí níbi gbogbo ìtí bá ń rù lẹ́mì wàhátìwà tí àti ìgbésẹ̀ tí bá ń gbé mọ̀rọ̀ kábà yìí ni ó lè máa sọ ìwọ̀ ọlọ́run bẹ́ẹ̀ tí ọba ní yọ ọlọ́run ọba nù kò ní sọ lọ́rọ̀ kò ní ṣe é ṣe sí ọlọ́run dákú ṣe wá bẹ́ẹ̀ afáwa Ibrahim lakawa òun sọ pé tí ń jẹ́ mọ̀rọ̀ òun náà ni kò lóṣù sirri wal alaniyati lillahi azza wa jal kọjá pé kọ̀kọ̀ èèyàn àti gbangba rẹ̀ kọ́ mọ́ fọ́lọ́run kan fúrungudu kọjá pé kò ní ṣe nǹkan kan ní kọ̀kọ̀ àti tó ń yọ ọlọ́run ọba nù nù

ìmọ̀ sọ ìwọ rẹ̀ iná ní kí ìmọ̀ èèyàn máa sin lọ́hùn pẹ̀lú àwọn ìtumọ̀ orúkọ tí ń bọ̀ yìí àti tí àwọn orúkọ yẹn ń bì orúkọ márùn-ún ń bẹ fọ́lọ́hùn tí ẹ̀ ti wá ń lo orúkọ dáadáa onímọ̀rọ̀ ọkà alákọ̀ọ́kọ́ bẹ̀ iná ni arrokib ọlọ́ọ̀bá alekeọlá olè ọba tí ń sọ ẹ̀dá nípa tó 58 ìpé wà káànà Allahu ala kulli shay'in raqiba ọlọ́ọ̀bá àlékẹ́ ọlá ọjọ́ ẹni ń sọ gbogbo nǹkan pátápátá nípa mímọ̀ sí àti mímọ̀ ọkọ̀ gbogbo nǹkan lẹ̀ so ọlọ́ọ̀bá tá bá ti wá mọ̀ tó gbogbo nǹkan ní sọ yìí ọ nínú ayé àkọ́kọ́ ọlọ́niyá ayú annásu takú rabbakumul ladhi khalaqakum min nafsin wahida wa khalaqa minha zawjaha wa basta minhuma rijalan kathiran wa nisaa واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا ọlọ́ni yá ayú annáàs ẹ̀yàn mẹ́dẹ́nìyàn

واتقوا الله الذي تساءلون به والأرحام ẹ̀yà àbẹ̀rù ọlọ́run tẹ́ mọ́ fi ń bẹ̀rẹ̀ ayín ní gbogbo èdè kò sí èdè tí wò tí ló kọjú ń pọ̀lọ́n kò sí èdè tí wọ́n tí ò sí jẹ́ pé wọ́n máa fi ọlọ́run bá bẹ̀rẹ̀ wọn tí wọ́n máa fi bẹ̀rẹ̀ wọn ọlọ́run tẹ́ fi bẹ̀rẹ̀ ayín yẹ ẹbẹ̀rù rẹ ẹ ṣọ́ra fún ìyá rẹ̀ ẹ máa ṣe ìtẹ̀lé ẹ sì máa sọ́ra fún ìbí tọ́lọ́run fi so yín pọ̀ látara ádámù yìí gbogbo wa pátá la ní ìbátan pẹ̀lú ara wa ìtàn ló sòjò oró tí ọ̀pọ̀ gbogbo ẹ̀ lẹ̀ anábì sallallahu alaihi wasallam ó ní kullukum min ádámù wa ádámù min turab wa ádámù min turab gbogbo yín látara ádámù wa mọ̀lẹ́bí tó rí ópera rẹ̀ ìbátan náà gbogbo wa obìnrin tó o bá fẹ́ ìkejì ọmọ ìyá rẹ̀ náà lọ fẹ́ ọwọ́ pé ọlọ́run kan yọ̀ǹda kẹ́ ẹ fẹ́ra yín pẹ̀lú májẹ̀mú ni ọmọ ìyá rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ náà lọ fẹ́ nítorí ọba fẹ́ fún ẹ̀jẹ̀ rẹ̀ tó súnmọ́ ọtọ́ ọmọ wọ́n fẹ́ fún ọmọ nìkejì rẹ̀ náà ìwọ náà tó jẹ́ obìnrin bọ̀dá rẹ̀ ní ju ọkọ lọ <clears throat> ara yìí parí ẹ̀ náà tí ò ní síkọ́nù kọ́họ̀ bọ́bá ti wá ń wá á sì mọ̀ parí ẹ̀ kó dé èèyàn fi lè mọ́ra retí ìjàjọ́ yẹn púpọ̀ ní síkò tí ìyàgá jà ní a lè rí àyè ìsìkò tá a tún fi parí ẹ̀ èèyàn gbọ́dọ̀ máa fi sí ara ẹ̀mí ara rẹ̀ kúrú nǹkan báyẹn kọ́lọ́ndà kọ́ mọ́ fi àsìkò dájájú ọlọ́run bá àlékè ọlá

ńgbàtọ́lọ́ọ̀bà àlékọ́lá ti ń sọ̀rọ̀ ń pa ànábì isa alayhi salatu wasalam àti àwọn èèyàn rẹ̀ tọ́lọ́run rántí ọlọ́ọ̀bá sọ pé wà ibi qala Allahu ya Isa ibn Maryam a'anta qulta lin-nasi ittakhiduni wa ummiya ilahayni min dunillah qala subhanaka ma yakunu li an aqula ma laysa li bihaqqin تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد ọlọ́run ní ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi rán wọn létí ìdíkọ̀ ọlọ́run àwùyá ìsà ìjọ tó ọba bá ọlá tí ọmọ sọ sọ wípé ọmọ maryam ọlọ́run fi tì sí rẹ̀ nígbà ní wọ́n

a ní àwọn àfáà sọ̀rọ̀ dídí wípé ó yẹ káwọn èèyàn yóò fi èdè nù kí sá ọmọ mọ́ríyàmù tó délé ayé ta ní ń dọ́lọ̀ tí ń darí ayé tí ń darí gbogbo nǹkan tí ń dà èèyàn tẹ́ èèyàn eh, gbọ́dọ̀ fi èdè nukú sí làákàyè eh, ìsà ọmọ Maryam mọ́ sọ wípé ìwọ ọlọ́run máa yẹ̀kú nùlé anáàkúlà máa lé tàbí ibi àti agẹ́bí òjíṣẹ́ ọlọ́run tí ń gbọ́dọ̀ sọ tí ìlẹ́tọ̀ sí eh, nígbàtà tó alàmìnà tá a tún lọ rẹpẹtẹ ọmọ lè ẹ̀ẹ́n tó lè fọ́ta gbogbo nǹkan pátápátá ó sì ń ṣe jẹ̀mú gbogbo nǹkan pátápátá ó ní oṣù ọ̀sọ́pọ̀ ni ó ṣe é ṣe ẹ̀ẹ́n ló fi sọ pé máa yakunu li máa lé ìsàlẹ̀ ibi àtẹ̀ kí n sọ tí ń lẹ́tọ̀ sí bá rẹ̀ jẹ́ ni

rọ̀bí tọ́jẹ́ olùtọ́jú mi ta ní tọ́jú Ibn Maryam ta ní tọ́jú ẹ̀ ọlọ́run mi àbọ́wà sọ pé ọlọ́run ní tọ́jú ọlọ́run <laughs> ọ̀rọ̀ sọgúsọ tí ìtọ́jú mi ní ọkà ẹsẹ̀ bíbélì kan fún mi jò ní lọ́bá ń kà má ń kà fún gbọ́lọ́ jésù pẹ̀rẹ̀ lọ́ọ̀ má ń kà lọ lọ́bá ní jésù bá bẹ̀rẹ̀ sí bẹ̀ lọ́hùn mo ní ìkàkà lọ́nkà ò ní dáadáa <clears throat> jésù sẹ́rẹ̀ bẹ̀rẹ̀ bí bẹ̀lọ́n ti ajẹ́ inú kí jésù ọmọ ọbẹ̀ jésù àtìkọ́nà ọmọ bẹ̀lọ́n ebi òpè lọ́lọ́ ní ìsinmi wà ní ẹgbùn pé nǹkan méjì lọ sọ nígbà náà kìí ti ń jẹyọ kan ó sì á sọ pé jésù bẹ̀rẹ̀ sí rẹ̀ ti bẹ̀lọ́n ló gbígbé ní ta irú ìsọkúsọ wa dùn tó bá yẹ pé tòótọ́ lọ́wọ́ àmì àdékù ọ ló gbé nǹkan kí ọ̀dà sẹ́mi inú kọ́ bẹ̀rẹ̀ pé ọlọ́run bẹ̀rẹ̀ sí bẹ̀lọ́n àbí jésù bẹ̀rẹ̀ sí bẹ jésù ìkan ni ó yà jẹ́ mẹ́ẹ̀kọ́ gbọ́dọ̀ jẹ́ pé ẹwà àbàbò pé jésù bẹ ọlọ́run irú kí á nù kọ́lọ̀ kọ́dà yìí gbogbo á ń fún o ó ní tọ́lá ń rí lámọ́ àmọ́ríta ní ibì yìí kò sí ní mọ́ sọ fún wọn dirú ń tọ́ tẹ́ pé ń sọ fún wọn lọ àní ibùdóòlà ipe ẹ̀mọ́ sí Allah ìtumọ̀ ní pé ẹni ji yẹ kó ń lọ lẹ́tọ̀ọ́ sí ìjọsìn sọmọ yìí táwa lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ni ẹnìnú ẹlẹ́ẹ̀kejì tí a fún ìtumọ̀ Allah ó náà ní tó ṣe pé téèyàn bá rò padà ọkọjá ní

ìmọ̀ takò wọn mọ́ jẹ́ tí ọmọ takò wọn sálámà táwà fàyíta ni ṣùgbọ́n o bá tó ti mú mi sọ́dọ̀ fún ta àǹtárọ̀ sí ibà alẹ́ ihe ìsàlọ̀ ìwọ́ bí a ní rọ̀ kí ìbìlẹ̀ wọn lórí ìwọ̀lọ̀ ń sọ wọn ìwọ̀lọ̀ ń wò wọn ló mọ tó jẹ́ pé téèyàn bá ń sọ dáadáa yóò máa ṣe mọ̀rọ̀ kábà tó lẹ́tọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì nínú kọ ọlọ́run téèyàn ó fi máa ṣe mọ̀rọ̀ kábà òun náà ni alhafiz ọlọ́run ni ẹ̀dá ní ìwọ́n tó bá rò kọ́ sọ́ra rẹ̀ ọ́n tán ara rẹ̀ jẹ́ nì ìwọ́n tó bá ní olí nǹkan kankan tó lè sọ yàtọ̀ sí ọlọ́run ọ́n tán ara rẹ̀ jẹ́ nì èṣù ń tàn ọ̀jẹ̀ lọ́wọ́ nígbà kàn délẹ̀ ojú rẹ̀ ọ̀dà ẹ̀kọ́lọ̀ rẹ̀ bẹ́ẹ̀ wàmá àǹtà àlẹ́yìn bí wàkìí ọlọ́run ní àwọn tó ṣe pé wọ́n lọ mú àwọn ọ̀rẹ́ àjò kan yàtọ̀ sí ọlọ́run tí ń lọ ní òòṣà kan àwọn àwọn kẹ́kẹ́ kan àwọn àjẹ̀nú kan tí ń lọ gbára lé wọn ọlọ́run ní Allahu èèyàn kan sọ pé òun òmóògùn owó tóun wá jẹ́ dídìrín tí ò ti ní lówó lọ rẹpẹtẹ tó ń jẹ́ dédèrè tí ò ti ní lówó rẹpẹtẹ rẹpẹ ògùn ní àmọ́ ti fún yàn òun náà ti dé fún ara rẹ̀ ẹ̀wọ̀n tara ìjẹ́ mbẹ̀ ẹ̀wọ̀n ní sọ̀lọ́dọ̀ irọ́ ni ẹ̀tàn jẹ́ burúkú ọlọ́run bá alẹ́ kí ọlá ó ní àti ẹ̀ńtẹ́ ní ẹ̀wà sọ̀lọ́dọ̀ ẹ̀wọ̀n àtẹ̀yìn tí wọ́n mọ̀ sí tó gbùn wọ́n àbáwọ̀ ọlọ́run ẹ̀ta fẹ́ ló mẹ́ta ni pé ẹ̀ ń bá ní mọ̀rọ̀ kábà dáadáa yọ mọ̀ pé ọlọ́run bá ní olùdáàbòbò ẹ̀dá ẹ̀ náà ló fi máa sọ ìwọ ọlọ́run fún ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta nínú ọkọ̀ ọlọ́run tó bá mọ̀rọ̀ kábà lọ òun náà ni alàálìm èèyàn gbọ́dọ̀ mọ̀ kí ti mọ̀ pé ọlọ́run bá ní ọba onímímọ̀ ìwọ náà lè máa sọ gbogbo ohun tó ọlọ́run sọ pé yá alámọ̀kọ́ ìnátàlá ayúni wọ́n máa tó pè sódú dàmbà tó dúmọ̀ sí ọlọ́mà bí kejìrì ọmọ tó ọ̀sọ̀ pé rárá ìdí mo ṣe kọ́ ẹ̀ mọ́ta ló ń jàre oyin mú sí ọlọ́mà pé oyin mú sí ṣùgbọ́n wa máa dìnnà ìpè àìyìn ó ṣe rárá ọmọkàn ọmú lásán ni yá alámọ̀kọ́ ìnátàlá ayúni gbogbo dàmbà tó dúmọ̀ sí ọlọ́nímọ̀ sí wọ́n máa tó pè sódú gbogbo ń tọ́pa mọ́ sí gbogbo àyà ọlọ́mà ọlọ́run tún sọ́nù yẹn wà 19 ọlọ́run tún sọ́nù bákọ̀rà yìí pé wàtàkùnlá wa'lamu anna Allaha bi kulli shay'in alim ẹbẹ̀rù ọlọ́run ẹlọ́mù tí ìpé ìwọ ọlọ́run ìwọ ló nímọ̀ sí gbogbo nǹkan ibi tó wà ní mo fi ń dààmú yòókù mọ̀ ẹ mọ́ sáà tọ́ asọ́nà sórí ibi tó wà kò ṣe ń rírí ọlọ́run ó sì gbà á ní ẹ̀bá ti fi ọkàn òdodo tó wá ti fi lọ́run ni àtẹ̀mí tí yóò fi máa ní orúkọ ọmọ rọ kábà tí ọ̀rọ̀ tí ọlọ́run bá lè jọ lá ìmọ̀ ń gbọ́ gbogbo nǹkan tó ń sọ ọlọ́run bá ń sọ fún wa ń inú suratul mujadila ọlọ́ni qad sami'a Allahu qawla allati tujadiluka fi zawjiha wa tashtaki ila Allah wallahu yasma'u tahawurakuma inna Allaha sami'un basir obìnrin kan ni ọwọ́ akọ̀bìnrin ọkọ rẹ̀ ọwọ́ akọ̀bìnrin fún ànábì sallallahu alaihi wasallam tí ọkọ òun ọmọ fi ẹ̀yìn òun wé ẹ̀yìn yá òun ìwé tó ń bá fi lè súnmọ́ òun ó túnmọ̀ ìpé kọ̀ lẹ́tọ̀ọ́ kó súnmọ́ mọ́nù ìsìláàmù náà wá gbé lórí bẹ́ẹ̀ náà ṣùgbọ́n wá fi kàfàrà yìí lẹ̀ àìmọ́ tí ọba afẹ́ kó di tí wọ́n fira wọn lẹ̀ ìsìláàmù wá gbé kàfàrà lẹ̀ obìnrin yẹn wá kọ̀m̀plín fún ànábì sallallahu alaihi wasallam Aisha radiyallahu anha ó ní kíkùn obìnrin lòun gbọ́ òun ọgbọ́n kankan ní ti sọ ọkàn sọ̀rọ̀ pẹ̀lú àmì sọ̀tọ́là òun mọ̀ pé sọ̀rọ̀ pẹ̀lú ànábì ṣùgbọ́n yíwó lásán òun kàn gbọ́ sétí òun ò rí ọ̀rọ̀ kan tó ń lè jìbù lọ́rọ̀ rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ kò tí ì kú lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó lọ́n fi wá sọ áyà kalẹ̀ láti sánmà èpè pàdé sẹ́rí Allahu qawla allati tujadiluka fi zawjiha wa tashtaki ila Allah wallahu yasma'u tahawurakuma inna Allaha sami'un basir dájú ọlọ́ọ̀bá àlékẹ́ ọlá ó ti gbọ́ obìnrin tí ń bá wà nábì sallallahu alaihi wasallam tí ń bọ́ jiyàn nípa àlámọ̀yọ ọkọ rẹ̀ ọ̀tẹ́ṣẹ́ kí ìlàlá tó yẹ kí ó kébù sí wá bọ́ lọ́hún pẹ́kọ́ lọ́hún kó mú àbáyọ fóun wallahu yasma'u tahawurakuma ìfọ̀rọ̀ tó ń tẹ́rù ọ̀rọ̀ tẹ́ẹjọ́ ń ṣe tẹ́ẹjọ́ ń bá àlekí ọlá

wà á tún zakata wà máa tún kọ́dìmú lè àwọn kúsí fún mini kairin tajidu indala iná láha di máa ta àmàlú na basir ọlọ́ni ẹ máa gbé rúdó ẹ ti máa yọ zaka ẹ wà máa tún kọ́dìmú lè àwọn kúsí fún mini kairin nǹkan yòówù tẹ́ bá ti síwájú nínú nǹkan dáadáa sọ́dọ̀ ọlọ́run ọba tajidu

Eh, àwọn èèyàn máa gbé contract jáde lókọ state lókọ country wọ́n sì máa fi rọ wá ọ̀rọ̀ fúnra wọn àti fún ẹni tí wọ́n gbé fún ẹ̀ eh, tí wọ́n kò sí mọ̀rọ̀ kábà kankan ní ẹ̀mí wọn tí ọlọ́run bá àlekè ọlá ọba tí wọ́n rí fún wọn lẹ́sàn lórí gbogbo tí wọ́n ọlọ́run اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت تولنا فيما توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من هو عليه ولا يذل من عليك تبارك ربنا وتعالى الحمد على ما قضيت ولك الشكر على ما أعطيت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا